ọlọ́ni ìlà fi Quraysh ìlà fi hìm rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf ẹ̀sìn Islam ìfọkànbalẹ̀ ní máa ń mú lọ́wọ́ ní máa ń fa yìí mọ̀ fẹ́yìn tó bá gbọ́ yìí wàtàlẹ́yà nàbẹ́yì tó sì fi ṣẹ̀sìn ẹ̀sìn Islam ó mú fọkànbalẹ̀ wà bá mùsùlùmí ọ̀wá ní ní fọkànbalẹ̀ tó dáa níbi ẹ̀sìn Islam yìí àbí kó ṣe wípé ìgbàgbọ́ rẹ̀ nínú Islam ìgbàgbọ́ tó lálàáfíà haruna mushkila ibi tí wàhálà ti wá dé nù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀rọ̀ wọn dàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wàkúlù yẹ̀dẹ́ iye wọ́sùlàm bí láyìlá gbogbo kálukú ní sọ́kùn bá láyìlá tán láyìlá aláàtò kébù láhùn bí dáàkà ṣùgbọ́n láyìlá ọ̀dọ̀ àwọ̀ ó ní kí n tẹ̀ ń wó rọlẹ̀ ń pa. ìyẹn lójú ọjà yẹ kí mùsùlùmí bí hájà tì ماسة إلى فهم دينه وفهم عقيدته وتوحيد ربه يعني يجي عمك مسلمي وبكاتا صدو يتوي قورو يبيس نبي ولا لا نبي باوني ومسلم وبيكون بلاك وكل ميسي ọ̀kan nínú àwọn àìmọ̀sáàdì التي زلت فيها الأقدار عن ساجد بأسعام العلم والمسألة الرؤيا يعني المسألة عندي والله لا تفهم كسيئة كسي أطلق وجب إلى أطلق ولما المنتسبون إلى الإسلام وأنا في عهد الإسلام للمسلمين واحد ولا يمكن قراءة لمن ميسي كسي أطلق وجب ilé ní ọjọ́ pé bàbá yìí ń ra sísọ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìsàmà mi ní ọ̀la máa kò kí àwọn abẹ́ẹ̀sì mú ju hàn nítorí wípé ó lè wà lára ààlà yóò mú ẹ̀sọ́ yìí àbí yóò mú ẹ̀sọ́ yìí kúrò lábẹ́ àwọn. ìyẹn ló fà tó fi jọjọ wípé ọ̀pọ̀lọpọ̀ kíra báwọn fà wà pọ̀ lórí ìmọ̀ ìgbàgbọ́ lórí ìtàkùn ìmọ̀lọ́lọ́ lórí ìwòsàn ìbí èyí ìpínlẹ̀ sí kí wọ́n sọ̀rọ̀ nípa àrògùn abẹ́ nípa ọ̀rọ̀ yílọ́lọ́ gbogbo àgbẹ̀mí yé pàápàá jùlọ ó ṣe wípé àwọn mùsùlùmí wà náà kọ̀ọ̀án ó ṣe wípé ẹni tí ò bá jọ yé kó ṣe ẹkọ jọ yé ẹsẹ̀ rẹ̀ yé látara bí ayé aláàbò kò lè sọ wọ́n wọ́n lè kò lè sọ wọ́n wọ́n lè kò lè sọ ayé àti àlàyé ẹ̀kẹ́rẹ́ sẹ́yìn ní sọ̀rọ̀ ilẹ̀ kọ̀ọ̀kan. بآية فبأني أنظر إليك كان موسى يا رب مبيريو جيريو بلا يهاني ولا لن تراني وليم ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني هذه الآيات وغيرها من الآيات القرآنية هذا آية من باب القرآن èèyàn bá jọ yín lájọ yín tó lálàáfíà èèyàn ó sì fẹsẹ̀ kọ níbi àkéèdà tó lálàáfíà. mùṣkílà tó tóbi jù tí ń kojú wa lónìí náà nìyẹn òun ni mímọ lo nusus bóyá nọ́ọ̀sù alukur'an tàbí nọ́ọ̀sù hadith pé lájọ yín tí ò lálàáfíà àti ìsàjọ yín tẹ̀lé wa. mùṣkílà tó tóbi kò sẹ́nìkan tí ń ṣe kankan láyé lóde ìpín tí ò ní rí nǹkan tó fẹ́ tọ́ka sínú àlùkò ẹ jẹ́ ń fún yín lápèjúwe. ẹnìkan ó ní pé táwọn èèyàn máa wọ́dọ̀ àwọn wọn lówó ẹ bá tọrọ ẹ bá ṣe ojú ẹ ó lè rí wa fún náà gbé wa. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ó ní kí bá ní wípé bá fẹ́ bá anábì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìgbà bá fẹ́ bá sọ̀rọ̀ onye ẹ̀rí kí gbogbo ẹtí ma mú wá afọ àpá na èyí sọ sókè wọn rà ni wọn sì fún wa lọ ọlẹ́rìí rẹ̀ tere tẹ́lá àdánwò ń ṣe yẹn òun gangan rẹ̀ us ni wọn tó ṣe wípé jumla tó lọ́yẹ̀ tẹ́lá àwọn kan yẹn kí us ni wọn tó ṣe wípé jumla tó wà bí tó wà nǹkan yìí lọ́wọ́ mo ti sọ àyà mi àti hadith fún wa. àwọn tí wọ́n fẹ́ takò kí ni ẹ̀rí tí wọ́n dì mú àti wò láti fèsì sí mo rò kí wọ́n ti gbìyànjú láti sáré ṣe àwọn nǹkan wọ̀nyẹn ó yẹ jẹ́ wọ́n á ka ọ̀rọ̀ Imam Tahawi lọ́dọ̀. ó ní wala yasihu al-iman bi ru'yati li ahli dari salami liman tabaraha minhum bi wahmi. ó ní ìnígbàgbọ́ pẹ̀lú rírí ọlọ́run ọba tó láàrẹ ga àwọn tí wọ́n wà ní àlìjánà kò ní lálàáfíà fún ẹ̀dá fún ẹnìkan tí ń pera rẹ̀ ní mùsùlùmí. limani ẹ̀tàbárò ha minhum bi wahmi tó bá ti làákàyè rẹ̀ àti lórí ẹ̀ bọ́ ẹni tó bá ti ìròrí rẹ̀ bọ́ ọ̀rọ̀ àárọ̀ ọlọ́run ọba tó láàrẹ ga lọ́jọ́ àbẹ̀yàmà ìgbàgbọ́ rẹ̀ nípa rírí ọlọ́run ọba ní ẹ jẹ́ ń fún alákòójú èyí tí ó jòyè wa. àwọn mọ̀tẹ́sílà wọn ni pé tá a bá wòye sí dáadáa tá a bá wòye pé ọlọ́wọ́n bọ̀ ọba tó láàrẹ̀ ga áàrì. tí ẹ mọ̀ yí pé ohun tá a bá ti rí ajẹ́ wípé lára tí a ń gbọ́dọ̀ rí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni. àjẹ́ pé ó ní ara nítorí wípé ó ní ara yẹn ni ó jẹ́ ẹni tó bá torí wípé àárí ọlọ́run tó bá rí kẹ ẹ tó bá jẹ́ àjẹ́ pé irú structure wo ló láìpẹ́ lè kọjẹ́ ìpè ó ní bá dá ènìyàn láwòrán ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn máa di báwọn àwọn ni ṣe ẹjọ́ ọ̀gá tí mo sọ yẹn yìí ẹ̀ńdọ́ òye pé nítorí pé ó ti jẹ́ pé áàrì ọlọ́run níta áàrì ó ṣàgbọ̀dọ̀ ní bó ṣe rí sálàyé mi ṣe fa àfibàtà kẹfíyà fún ọlọ́run bá fi kẹfíyà pé bọ́lọ́run ti rí nì mo rò wá láyé mi ṣe nítorí pé náà sùkú gbé wá páàrì tàbí náà sùn gbé wá kó lọ́wọ́ lọ́ba ní bọ́wọ́ rẹ ti rí nì mo rò mi ẹlẹ́yìn ó di ara àwọn mùsàbí hàbá ẹ̀ téèyàn bá wòye sí dáadáa wípé ó kéré tá a bá mọ̀ sọ wípé áhàrí ọlọ́run á mọ̀ sọ pọ́lọ̀ ńlára a jẹ́ pé yóò mọ̀ sí tẹ̀síbí ìwúbà ma ọlọ́run má ẹ jẹ́ á ṣe náà orí ẹlẹ́yìn ó àwọn mọ̀ ẹ̀ ẹ̀yìn rẹ̀ wa àwọn kankan. ilé ìjọ jẹ́ pé èèyàn gbọ́dọ̀ strike balance láàrin méjèèjì ni wàmúlámúyà tàwákọ́ ànínáfíà wàtàṣíwì zálà wàlámúyà síbi tẹ̀sí tọ́tẹ̀ lọ́rọ̀ yìí àmọ́sáyà. sọ́yì làbá àdìsọ yìí pé ẹni tó bá ti ìrònú rẹ̀ bọ ọ̀rọ̀ rírọ́ lọ́hùn lọ́jọ́ àfẹ́yàmà tó bá lòun ronú sí tó bá ní ẹja ẹja wà náà ó. ókè ẹ máa wo ẹ máa wo ara argument wọn ni tá a bá sọ pé àárí ọlọ́run ṣé a máa wò níwájú ni àbá wò lókè àbá máa wò ńlẹ̀lẹ̀ ní ìrọ̀pá agbọ́n gbajúmọ̀ sàn yìí tá a bá ní a máa rọ́ lọ́run nínú àlìjáná ṣé a máa wò níwájú wa báyìí àbá máa wò lókè àbá wò ńlẹ̀ abẹ́gbẹ́ ni ó ti yọ sí wa. wọ́n wà ní pé tó bá sọ wípé iwájú wa ni ó ti yọ ó túmọ̀ sí wípé àwọn agbègbè tó wà láyé ó tóbi jọrọ̀ lọ torí pé táìmù tó yọ níwájú yẹn tá a dẹ̀ rí ibà yẹ kú lẹ́yìn wa tó dẹ̀ sí ń bẹ̀. <laughs> ẹ rò pé sọ̀rọ̀ yìí àwa ẹ pé àkùlá ní làwọn tá sọ yìí làwọn káyìí ní sáà ní làwọn tí wọ́n sọ pé àlàáfíà mọ̀kọ́dà mọ̀ àlànà kùlẹ̀ làákàyè láti ṣáájú nílẹ̀ fi gbọ́dọ̀ sọ́ra káwa náà jòrí wo pé níbi káwọn èèyàn máa borí wa takáàdì níbi làákàyè takáàdì ń jẹ ìṣẹ́ ọlọ ní káwọn èèyàn fún wa ẹlẹ́rìí lórí nǹkan tí wọ́n ń sọ haatu burhanakum in kuntum sadiqin ń tẹ́sí sọ̀rọ̀ ma'rifatu dinil islami bil adilla mùsùlùmí yìí kàn máa ṣe nǹkan àṣìwà yìí yá wọ́n ti ní ká máa ṣe bẹ́ẹ̀ àwọn àfa àwọ̀ sáà làwọn àfa ọ̀hún náà ẹnìkan ní sọ̀rọ̀ yóò sì máa ní àwọn àfa ìwọ nìkan ó sì máa sọ fáwọn àfa já kọ wọn já bẹ yẹ àwọn àfa yìí gbogbo tíra ta àmàtí máa jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfa ni máa sọ ìmáa dá kọ wọn ni máa jẹ́ òdùn fẹ̀rífáì tí wọ́n bá sọ pé àwọn àfa ó ní ìmáàmù báyìí ìmáàmù báyìí ìmáàmù báyìí àbáwá fẹ̀rífáì á rí pé ní orí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ á mà mọ́ sọ pé àwọn àfa àmà kóòdù tàbí táwọn èèyàn náà bá sọ wọn pé àwọn àfa ẹbí wọn pé ta àlàfà náà àwọn mélòó ẹwà ni àṣẹwò kínní kan ní àpò àwọn àfa àlẹ àwọn èèyàn máa sọ̀rọ̀ bí ìgbàjọ sọ̀rọ̀ mi lẹ́yìn Ọlọ́run sọ àforíjì fún gbogbo wa alimọyẹmí ọdún kẹtẹ bá sọ pé òkè ni wọn ní kí a jẹ pé díhà òkè gba Ọlọ́run tí wọn yọ gbogbo sàlẹ yìí a jẹ pé gbogbo space ilé ayé yìí gan ó tóbi jọlọ wọn wà pé tó bá ti rí bá a kò sínú nǹkan tó pọ̀ o tá a bá fẹ́ sọ pé àárọ̀ lọ́wọ́ aláàkọ́ a sì ti bá tó àgbé ha ẹlẹ́ẹ̀kejì a ní ìdí àti ṣe ìtìbáàtù àlìdísì mo rò padà yẹn mi ṣe wọn wà ní ìkànnì méjì ní inú kọ́ ọ̀dọ́ akọ́fẹ́ ṣe ìtìbáàtù dísì kó o di mọ̀ṣábíhà kó di mọ̀já símà tàbí kan kú wòye pé ó lè ṣe kankan lọ méjèèjì ọ wá ní là tó bá ṣe ìfúbáàtù oró yà àbí kò sinú fúyẹ rẹ alàkó rẹ ìyẹn lọ́pọ̀ àlàyé mi tiẹ̀ bá ní ya ẹ̀yọ́ dànù nígbà ẹ mọ ọlọ́run ní kẹsì pé ẹ̀rọ ọlọ́run nígbà tí ó dó òdodo tó bá hàn lọ́jà kíámà kálukú náà ní ọmọ ní ni ó dé làfáà sọ ولا يصح الإيمان بالرؤية لأهل دار السلام لمن اعتبرها منهم بوهم ẹni bá ti wáhàmù rẹ̀ bọ́ tó ti dùnúnù oríṣiríṣi ẹ̀rọ tó bá ti bọ̀ tí wá ń ṣe àyàfi man i'tabaraha bi wahmin ẹni tó ṣe tàṣímẹ́wò nìyẹn yóò wòye pé ìjà táwọn náà bá wò ìjà wò táwọn náà bá wò dáadáa tó bá ń sọ̀rọ̀ ọ̀ka ọlọ́run yóò tún díwèé bí ká rẹ̀ ṣe rí gbogbo nǹkan ni wọ́n máa sọ ń pa ọlọ́run yóò sì máa sọ pé bó ṣe rí nì tẹ̀síbíhù nìyẹn ẹni tó bá fẹ́ ṣe tẹ̀síbíhù bá ti rọ lọ́hùn eléyàn ò ní kó síbi ìmánì tó lálàáfíà nípa yọ lọ gẹ́gẹ́ náà ni máa ń ta àwàlà ha ìfà ẹni tó bá wà kórìí òun pé tó bá wà wípé pẹ̀lú orí pípé yìí a sì tàwí ìdílé o. a ní sọ yí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ a ò sí ṣùgbọ́n ọ̀rọ̀ wa yẹn ẹ̀lìmí yá. tẹ́tí ló bá wà ní ìsìn méjèèjì làáfà àgbàdà nù ẹni tó fẹ́ ṣe ìsìbáàtù tó jẹ́ pé ìsìbáàtù rẹ̀ ìsìbáàtù mìdí èyí ni ìsìbáàtù tó ti kọjá àlà rọ́jà àlẹ́hí ẹ̀ṣẹ̀ rahimahullahu ta'ala ẹni tó fẹ́ ṣe náfíù látara pé orí mi pé torí ta'wil lòdì wípé ká sọ wípé ọ̀rọ̀ kan kìí ṣe ìtumọ̀ rẹ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ mo lọ pa láyé mi jẹ ohun tí àwọn mutaakhiruna ń lò fún ni bó tiẹ̀ ṣe pé kìí ṣe ìtumọ̀ t'Al-Qur'ani lò fún ni sọláyé mi jẹ lákòjú anábìá Yusuf alayhi salatu wassalam onírẹ̀ bàbá mi hàdà ta'wilu ru'yaya min qablu eléyìí ni tàwílù àlá tí mo lá tí mo sọ fún ọ ń gbà kékeré kí ni túmọ̀ rẹ̀ ṣe á sọ wípé ìtumọ̀ tí ó túmọ̀ tí èsì tọ̀hún ni wọ́n gbà lérò àdìsọ àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ tàwílù ròyà yàmì kọ́bìlù kì í ṣe tafsiru kan bẹ́ẹ̀ hakíkọ̀tù ròyà yàmì kọ́bìlù pàápàá àlá tí mo lá òun gangan ló wá ṣẹlẹ̀ yìí bọ̀dé yẹn bá ní tafsir rẹ̀ náà ní ọ̀lọ́. mo rọ̀ wálá yẹn mẹ́tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni wa máa ya'lamu ta'wilahu illa Allah ibi ẹni tí ó lè mọ̀ túmọ̀ àwọn nǹkan wọ̀nyí tàbí mọ̀ wọn kò sẹ́yìn tó lè mọ̀ lẹ́yìn ọlọ́kan bọ̀ bàtọ́ rẹ̀. dhalika khayrun wa ahsanu ta'wila gbogbo àwọn akẹ́tọ́ kí ni wọ́n gbà lérò tahrif òun ni pé ohun tọ́lọ́wọ́n bọ́ bá tó la rẹ̀ ká gbà lérò pẹ̀lú tọ́sọ̀ kánú kọ́ ló gbà lérò. téèyàn náà bá wa kó sínú ẹ̀ látara pé àwọn òkú ìmọ̀ mi ti pọ̀ látara pé àwọn yìí pé ẹja ṣe ẹ̀ máa lu làákàyè wa lọ́wọ́ àdìwọ́ náà já o kéèyàn wá sọ pé èèyàn ọ̀rọ̀ lọ́wọ́ sàbáwárí lọ mẹ́rin ibi tó wà wá kọ́ lọ ń lára sàbáwárí sáìdì ìbò láti wárí ẹtìkẹ́sì ẹ̀wọ̀ àwọn analogy yẹn tọ́tọ́ bá ti jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí láyé ń kinu ìfúbáàtù gbòmà á lè ṣe ìfúbáàtù méjèèjì ẹ̀ fọlọ́ sálàyé méjèèjì kó jẹ́ pé mùsùlùmí kò ní ṣe ìfúbáàtù fọlọ́ ní dáàtù ọ̀ àwọn afáàní ẹ máa wò ó tá a bá sọ yìí pé àti ah, àní ah, rí nǹkan kan ẹ láti wọn fẹ́ jájọ́ analogy yìí dáadáa bàbá rí nǹkan kan ah, àní rí ẹ dákun ṣe mọ̀ pé ohun tí a kì í rí ni ohun tí ò bá sí ọdún àwọn kankan ń bẹ táàrí ti ń bẹ ṣùgbọ́n ríròyìn nǹkan pẹ̀lú pé àlè rí ara ìtìmọ́lù tó wà fún ni pé kékan mọ́ sí falimadumu láyọ̀rọ̀ síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kan tí ò bá sí àlè rí téèyàn bá ń sọ páàní rọlọ́hùn èyí tí ń súnmọ́ ẹni tí sọpọ́ lọ́hùn ò sí. ìyẹn ló pé tí ọ̀rọ̀ tí mo sọ yẹn ó yẹ wá báyẹn bẹ́ẹ̀ kan sọ pé àní rọlọ́hùn ọ̀rọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ ẹni tí ń sọ pé kò sọ lọ́hùn òun súnmọ́ra wọn. mo rọ̀ pálá yẹn mẹ́tì ṣùgbọ́n tó lálàáfíà ni kí mùsùlùmí sọ pé àárí ọlọ́hùn bẹ̀rọ ìrìn ìhà wala wala ìdọ̀ gidọ́ kí náà ní ẹ̀ha a ní rí tányányá débi ká wà lè sọ wípé akọlóhùn tán ti inú tó dé mo rò wàhálà yẹn mẹ̀tì ẹ̀yìn ò ní ṣe ṣe ọlọ́wọ́n bá dẹ̀ ṣe ná fún yìí yẹn látàyè àti lọ́mù látò jẹ́rí kòwòlẹ̀ àbùsọ̀rù wáhùn wáyé jẹ́rí kòwòlẹ̀ àbùsọ̀rù ẹ láti gbọ́dọ̀ gbọ́dọ̀ yẹn ó yẹ kó yé wa báyẹn ìyẹn làfáà àbísọ yìí pé ìdíkẹ́ àná وتأويل كل معنى يضاف إلى الربوبية بترك التأويل ولزوم التسليم لزوم لا يكون آمين بترك التعويل ولزوم ولزوم التسليم وعليه دين المسلمين ومن لم يتوقع النفي والتشبيه زل ولم يسلم التنزيل أفاسك ìtùkánù tàwé lòrò ìyàtì nítorí pé téèyàn bá fẹ́ mọ̀túmọ̀ ìyàtọ̀ lálàáfíà ìtumọ̀ pé àárí ọlọ́run nínú àlìjáná kọ́lọ́ mọ́sí ilé ìwé mi àti. wọ́tàwílù kú lè máa nà yọ̀dọ̀ fún ìlànà bí ìyà àti láti sọ̀túmọ̀ gbogbo ohun tá a kankan ti sọ́lọ́run báyìí nínú ròyìn tá a bá fẹ́ mọ̀túmọ̀ ẹ̀ sálàyé mi ṣe afẹ́kẹ́kẹ́ ti sí ọlọ́pàá bọba tó láàrin ga nínú àwọn tọ́lọ̀ máa ń ṣe tẹ́lẹ̀ mi ò lè ṣe lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tá a bá fẹ́ mọ̀túnmá rẹ̀ bitaruki tàbí àbíká fi tàhírífù lẹ̀ bitaruki àtàhírí. àfáàwà ọ̀tako tàwíìlì o. mo rò pálá yẹn mẹ́tẹ́ ọ̀tako tàwíìlì. lórí táàmì ọ̀kẹ́kọ̀ọ́ tako tàwíìlì pé tàwíìlì ó ti di méjì mi tàwílù rọ́yà kìí ṣe tàhírífù ẹ̀ níbẹ̀ mímọ̀ túmọ̀ rẹ̀ ni mímọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn tàhírífù ètò táwọn afá òfin ló tàhírífù wọ́n ní kí àwọn tí wọ́n fẹ́ jogún gógún wọ́n ti ń pàtàkì tán nítorí pé ọlọ́run bá ti tàbílù náà Qur'an tẹ̀lé tàbí wọ́n wá màmá mú dó lóhùn yẹn fún táwọn fẹ́ ṣe tọ́jà dáadáa lẹ̀ ti ṣe tàhírí wọ́n sọ lóko tí kìí ṣe ókọ rẹ̀ ẹ ti kọ́ ìdà yẹn mú tí mo fẹ́ sọ ń sìn àwọn afẹ́sìn wọ́n ní ká ilẹ̀ kọ́rọ̀ tún bìlmáàní lábìlì àlùfà ìtumọ̀ lọ́pàtàkì kìí ṣe gbólóhùn táwọn èèyàn ń lò àwọn èèyàn ó gbé gbólóhùn kankan lẹ̀ gbólóhùn yẹn ó fanimọ́rọ̀sì yóò fa ni mọ́ra ìgbà tẹ́ ẹ bá ma pàápàá tí wọ́n ń ṣe ẹ rí wípé gbólóhùn yẹn wà lọ́tọ̀ tọ́jẹ́ kẹ́lìmà ṣàrẹ̀yà tí wọ́n ń ṣe wà lọ́tọ̀ tọ́jẹ́ kẹ́kọ́ ìlú ṣàrẹ̀yà. mo rọ̀ wá gbọ́ mi yé ẹja fún alákọ̀ọ́jú ẹ̀ nìṣẹ́ nígbàwọn tí o ti pẹ́ rìbá yúzúrì ni wọ́n ń pè síbẹ̀ náà ibẹ̀ kọ̀ ní ìsìn ó ti di interest kò sẹ́ni tó wà láyé tí ò ní interest tó ti o ṣé kẹ́lìmọ̀ yẹn dùn àbí odò interest kẹ́lìmọ̀ kan bẹ tí ò ní interest wọ́n ní ah, kálukú máa protect interest ẹ̀ nínú àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo aláàbò pé wọ́n ní sọ ní interest nínú nǹkan báyìí ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ wọ́n interest kẹ́lìmọ̀ tó yẹ ké mùtàdáàbì àlà láàrin gbogbo wa wọ́n wá gbé fún usury ẹ̀ nígbà usury mọ́ lọ interest bẹ́ẹ̀ náà nírú ẹ̀ náà ṣe pọ̀ nínú ẹ̀sìn táwọn yẹn ń lo àwọn àlìfáàbù kan tó jẹ́ àlìfáàbù shar'iyya li umurin ghayri shar'iyya tó ń gàdí ọba ṣẹ̀ríà wọ́n gbé kíní kan wá ẹ wá pé abẹ́rẹ́ ah, nínú àwọn ẹ̀sìn gbé wá gẹ̀ẹ́sì ṣe ń tẹ́sí gbà lérò pẹ̀lú ẹ̀ làwọn fẹ́ lò ọ̀kan náà ni hajuru hajuru báyọ̀ yẹn ọ̀tọ̀ ni tẹ́sí gbé kalẹ̀ fún ọ̀tọ̀ ni táwọn yẹn lò fún kọ́dà ọ̀kan náà ní bídà ẹlòmíì ọ̀tọ̀ ti ń jẹ́ kẹ́límà yẹn yín ó sì ń apply rẹ̀ ẹnìkan ti sọ fún mi níjọ́ kan àwọn ọmọ boarding school yẹn ọ wá kéwọ́ lọ́dọ̀ mi òun èyí jáde ó wá ra àwọn ọmọ ya níbi àná gba tí mò kọ́ ń lọ́mọ sọ̀rọ̀ bídíà bí àdáda rẹ̀ ní ẹ̀sìn tí ọ̀dà nǹkan kan ó sọ wá ìdọ́jọ́ yẹn. ó wá ala èèyàn kó ṣẹlẹ̀ sí kó pọ̀lísì máa wà mí àwọn ọmọ inú géètì ni wọ́n wá fẹ́kọ̀ọ́ náà máa jáde díẹ̀ lọ́ba aláàbẹ̀ tí kò tó wọ̀ tẹ́lẹ̀ ó ní ṣé àwọn ẹni náà mùsùlùmí ni wọ́n ah, ó ní this is bidia ó ní bidia lélẹ̀ iná kí n lókùtò yẹn máa tó lẹ̀ bidia ni nà sọ́ọ̀tì bọ̀ tí ti jẹ́ bidia bọ̀ sẹ́ẹ̀rì tiẹ̀ ọkàn ọlọ́run bọ̀ wọ̀ láti bẹ̀rẹ̀ kò ní já sí. tọ́yì téèyàn bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ róòyà yìí àti gbogbo ohun tí wọ́n bá fi tì sọ́lọ̀ nínú tuma téèyàn fẹ́ mọ̀ tuma yìí àbí kéèyàn fi tàwí yìí lẹ̀. tó bá ti fẹ́ ti fá mú tiẹ̀ fásánà bọ̀ tó o pé ẹja sì tẹ̀sí wọ ọlọ́run nípa tí ò lẹ́tọ̀ọ́ sí kúrò níbi tí ò lẹ́tọ̀ọ́ sí ọlọ́run tọ́rọ̀ wọn lẹ́tọ̀ọ́ sí ẹja ọwọ́ fẹ́ ti tẹ̀sí hù yẹn pẹ̀lú làákàyè rẹ̀. ọ wà bọ́ sínú tàwí ntọ́lọ̀ bàbá tó ga tó bá ti fi rin ilẹ̀ fúnra rẹ̀ ó wò rárá ṣeéṣe yẹn ni wọ́n lérò sálàyé mi ti wọ́n ní pé ìtumọ̀ kan wà fọ́ọ̀hìrù yàtọ̀ bá dàbí ilẹ̀ gbẹ̀hìn láti ń nà mọ̀rọ̀ gbà yẹn lérò ìgbà ìtumọ̀ kan bẹ ìtìmáàlù tó yẹ kó ní àwọn àfa ọ̀sọ̀fọ̀ pé kí n kọ̀rí náà wà ìgbàhàn tí ọba dá nǹkan rú àwọn onílò kọ̀rí náà ti wọn mo rò fara yé mi ti yé ó lè fẹ́ mọ dàrú máa mi lójú nù wá máa lọ. sọ tẹ̀sí téèyàn bá fẹ́ là kúrò níbi tàwílò tí ọ̀la làáfíà sì àyẹ̀ àfi kéèyàn tún ní mọ́jú dàpà fọlọ̀ ọ̀tọ́ sùbìtò lè láàyè má àsìbátàwò má àsìbátà lè náà sì yí àwọn àsìbátàwò làwọn Rasuluhu sallallahu alaihi wasallam. owó bìnrin ilẹ̀ fọlọ̀ ìtọ́nà àwọn ọba tó láàrin káwá bìnrin ilẹ̀ fún ẹ̀ táwọn Nabi sallallahu alaihi wasallam ti bìnrin ilẹ̀ fún. òní ti làákàyè òun ló tó gbọ́ ìtumọ̀ táǹpẹ̀ ní àlùkìyà yìí wà alayhi dinul muslimi wà alayhi dinul muslimi wà alayhi dinul muslimi ẹ dákun ẹja gbọ́ bí yìí dada nusukọ mi sọ pé wà alayhi dinul mursali tọ́lá yẹn mi tó kí ni túmọ̀ ilé orí nǹkan tá à ń sọ yìí eléyìí ti ṣe tẹ́rù kú tàwé tí í ṣe tahrif tàwíìlì tí í ṣe tahrif. wà lóṣooṣù taslim eléyìí tẹ́ kó náà ni ó jẹ́ kí yẹn lè fi tàwíìlì tahrif lẹ̀ orí rẹ̀ lẹ́sìn mùsùlùmí jókòó lé. téèyàn bá lè gbà fà téèyàn bá ní ìgbà fà tó lálàáfíà èyàn fẹsẹ̀ kọ́ mi ẹ̀sìn ọkùnrin oníkópa ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́lẹ̀ mi ọmọ òwe gbà èmi màá wá di báyìí ẹwà tọ́lọ́wọ́n bá fún mi màá wá fi pamọ́ téè bá ṣe tẹ̀sílẹ̀ kéèyàn ó tún gbé fún síbẹ̀ ní kọ́ bẹ́ẹ̀ náà làwọn náà ọ̀gá mi wà máa gbé lọ́mọdé ń dára ojú kí làwọn yóò máa dùn ẹni mi ah, ọmọ ọdún mélòó akórun jọjọ bí ìgbìn ẹ kì í jayé mi díẹ̀ díẹ̀ òkè mi náà máa wọ àwọn jíǹsì tínrìntínrìn o àtàwọn aṣọ kò délẹ̀ kò dókè àwọn aṣọ tí ò ní ju dodo lọ àbí kí n tọ́kìn pa kí n fi bẹ́ẹ̀dì sí tàbí kó náà máa gbọ́ orin kàlímàjìnnú tó máa lọ títí báyìí kó kàtà máa mẹ́yìn lọ ká máa gbé àti ah, wọ́n ń lẹ ní ìlókò ni àbí wọ́n ń lẹ látà yóò sá máa lọ yóò sì máa fi rí lọ yóò sì máa fi lọ ọ̀nà kọ́mọ lè dánú rò mọ́ àbí bí ọba mutí àbí bí ọba parọ́ àbí bí ọba sọ̀rọ̀ ẹ̀yìn àbí bí ọba sábúrú. lọ́kọ̀ wọlé tó bẹ̀rẹ̀ kó forí jìn à kó tó gbọ́ wá ṣe wà á lẹ́yìn ìdí inú ilé mùsùlùmí orí rẹ̀ lẹ́sìn Islam jòkó lé orí kí orí tẹ́rùkù tàwíl àti lùzọ́mù tẹ̀sílẹ̀ kéèyàn dún ní má. àtẹ̀sílẹ̀ ṣé ń tọ́lọ̀ ń sọ èmi ò ní ti ah, ah, a ẹ̀pù ẹ̀sìn a ń láyé ẹ̀sìn a ẹ̀pù ẹ̀sìn rárá kí ló dàbí ẹ̀pù ẹ̀sìn ká wo náà lọ́wọ́ àwọn ń sọ yẹn modern day modern day old day tó bá pé nǹkan kan ò modern day mu. tẹ́ pé yọrùjẹ́ òyìnlá modern day bill mọ́sàdà ẹ̀sìn oníṣẹ́ lọ. ẹ̀sìn oníṣẹ́ lọ fi torí pé àdínú mọ̀mílì yìí nàá àlàlì mọ̀sọ́ọ̀lì fi jálùbí ha ọ̀dàrọ̀ ilé kọba. ẹ̀sìn Islam tó bá ti lè pàṣẹ nǹkankan mọ́sálàhà. àwọn mọ́sálàhà yẹn bí wọn náà bá ti wọlé ẹ̀sìn Islam tó ń yí ọ sí bẹ́ẹ̀ náà ló sì máa gbọ́ mọ́sálàhà yẹn sí ẹ̀sìn oníkọ̀ nípa nǹkan kan àbí kọjá pé mọ́sádà mọ́sádà ní ìbàjẹ́ ohun tí ò dáa bí ó bá ṣe wọnú ẹ̀sìn sí ló sì máa ara burú tí ń bẹ níbi àwọn nǹkan tẹ̀sìn kọ̀ sí àtẹ̀sílẹ̀ abùkátà sí ọlọ́run mọ́ fi ojú wa ṣekú ń gẹ dáadáa faman lam yatawaqqal nafya wa tashbiha zalla ẹni tí ò bá ṣọ́ra kó ma ìgbà wo lòun ṣe náfíù ìnáfíù ní pẹ́ tó wọ́n ṣàtàkùn kan kí ni mo fẹ́ ṣàtakò ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ntọ́lọ́wọ́n ọba ṣàtakò rẹ̀ fún rẹ̀ tó ló wọ̀n jẹ́ bá tó ní òsínú ròyìn òun. wala yazlimu rabbuka ahada inna Allaha la yazlimu mithqala dharratin inna Allaha la yazlimu an-nasa shay'an. ọlọ́run bá lóun ní sàbòsí ẹni kan òun ní sàbòsí kankan fáwọn yẹn fún ọlọ́run bíi sàlámùsì sínú fi àbòsí kò fún rẹ̀. tó bá a nìsí àti gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n bá ṣe àtakò ẹ̀ fún ara rẹ̀ wọ́n tẹ̀síwé tó bá fẹ́ ṣàfijọ́ kọ́ ọmọ mi tó fi ṣàfijọ́ eléyìí ti fà eléyìí tó túmọ̀ sí pé tó bá fẹ́ fi kankan rinlẹ̀ fọ́lọ́ kọ́ ọmọ orúkọ wo ló fẹ́ fi rinlẹ̀ fún kó jẹ́ nǹkan tó fi rinlẹ̀ fún rẹ̀ ọlọ́wọ́n bá ló ní mímọ̀ lónìí má sọ yìí pé ah ọba sọ pé bá ló ní mímọ̀ ni ajẹ́kọ̀ọ́ àtàwọn ọmọ nọ́ọ̀sì and primary school ti jọra wọn tó àwọn náà mọ̀ oke kẹ̀ jẹ́ ká sọ pọ́lọ́ ọba aláìmọ̀kan maka na ní àwọn ń bú ọlọ́ọ̀ nìyẹn má sọ pọ́lọ́ aláìmọ̀kan ni ṣùgbọ́n má pè lóní mímọ̀ torí yàn ní máa ń jó ní mímọ̀ ní a ní ọlọ́run ọba sọ pé ó ha mímọ̀ ha ń tà ha Allaha bi kulli shay'in alim ọlọ́run ti pẹ́ ohun tó sọ lèmi mọ̀ ẹ sì já sọ́ra wa náà àti lágbàáyọ̀ kan sọ bá ní. torí wa ẹ wò dókítà ti pọ̀ kí wọ́n lọ́pẹ́ṣọ̀n ọpẹ́ṣọ̀n ọkàn lọ́wọ́ akọ dókítà ọkàn àwọn kan sáà ń sọ ọpẹ́ṣọ̀n ọkàn lọ́ni láì mú abẹ lọ́wọ́ ọlọ́run sàforíjì bèbí àti zálà ẹ̀ṣẹ̀ ń tàn wọ́n yẹ̀ o wàhálà mi yóò ṣe bí tẹ̀nzíhì àtẹ̀nzíhì ó wà àtẹ̀kùhìyẹ̀ sára yẹn mẹ̀kẹ́ tẹ̀síhù gbogbo ẹni tó kú sínú láyé pàápàá tààpín wọ́n fẹ́ tẹ̀síhù ọlọ́run ìtumọ̀ ẹni kí a fẹ́ ṣàfọmọ́ ọlọ́run kúrò níbi tí ò lẹ́tọ̀ọ́ ká fi ròyìn ọlọ́run téèyàn bá ti sọ́ra tí ó mọ máa yá ń fi wà máa yẹ fi ló ti là á ká yẹrẹ bọ́ ọ padà yà ní tẹ̀síhù tó ló ń fẹ́ ṣe yẹn ká kò tó ní ìrìṣẹ́ eléyìí tó fẹ́ sítẹ̀ sí ìwọ ọlọ́run yóò padà máa tàn kábù tọ́lọ́run ọba lábùkù nítorí pé nígbà tó bá sọ pé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga kò ní ìròyìn kankan ní tí ò ní ìròyìn kankan ní tí ò sí mo rò pálá yẹn mìtì nígbà tí ò sí bó láti lọ pé yẹn mo rò pálá yẹn mìtì ọba wọlé àjọ bẹ̀rẹ̀ yóò fi aṣọ òun dáadáa yóò sì sànù هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم. طبعا أنتوني بيه. Adam tí ó bá sí Adam. Náà. وعليكم السلام ورحمة الله نعم نعم now. Ah. kí àwọn abẹ́ fi jọ tọ́lọ́hùn. Nígbà tí a sọ pé ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga, ó ti ń jẹ́ adẹ́dà síwájú káwọn ẹ̀dá ó tó máa bẹ àbí. Síwájú kó tó Nítorí wípé mọ́tò náà ti lè sáré síwájú kó tó sáré àbí. Wọ́n ṣùgbọ́n tí yẹn bá fẹ́ fún nǹkan mọ́lá àkáyà wọn ní àwọn òwe yóò nǹkan tó lè yé wọn. ọ̀rọ̀ bá ara yẹn yẹn lè kó wa ọ̀rọ̀ wọn kò ní jẹ́ wọn kò ní wọn kò ní sáré. ìgbàlódé máa sọ fún ẹbí náà sọ fún ìyàgbé ṣe gbogbo ẹ̀ ti máa jẹ́ mọ́tò láti ní ọba sínú mọ́tò sí mọ́tò náà ilé ìlú mọ́tò ní sáré olè ìfẹ́ ẹ ti sùn abẹ́ mọ́tò jẹ́ mọ́tò ní mọ́tò tó ní bátìrì tó ní táyà nílé lọ ìwà àkójú ìfà kò ní jẹ lọ́dọ̀ọ́dẹ sí ọba nílà ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ níbẹ̀ ni wà á bí. well ముందు aláàkọ́ bẹ́ẹ̀ àwọn náà lọ pé tààrà táwọn gbà lóde lórí ọlọ́run bá ti sọ̀rọ̀ ayà ni ayà kò tẹ̀lé wà rẹ̀. àṣọ àkọ́kọ́ máa ń lọ́kọ́ ní ọ̀rẹ́ ìlẹ́yìn ìwà ọ̀tún. فإذ Islam, فتاب الله عليكم فأقيموا الصلاة آية قال كل على قول ẹlẹ́ẹ̀kì ọ̀rọ̀ ti rí pé bàtàlà ọ̀pẹ sọ ìdáná jẹ́ kó mọ̀ kàn sí náà àgbà sóòlù fara ìlú lọ́rọ̀ Hello, everybody.